أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدا وقسم وعلم أتترى كيف نبي محمد صلى الله عليه وسلم ألم تي أدقفنا ونان يبقى تسمي كيا ولا لا في ألا رسمه ìkẹ́gẹ̀ kí ó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run láti wá láti wá sàlàyé gbogbo nǹkan tí èèyàn lè ṣe tó lè mọ́ni lójú ọlọ́run tó sì ti wá lójú kòkòrò pé ká tẹra mọ́ bákan náà ànábì náà ni ó wá sàlàyé fún wa kí làwọn nǹkan tí èèyàn lè ṣe tí èèyàn lè fi rí ìbínú ọlọ́run ó sì tún kọ̀ fún wa láti lè jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìfẹ́ ìgbẹ́ kọ́mọ bá ànábì náà kọ́mọ bá àwọn ará ilé kọ́mọ bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá fi dáadáa tó lánàbì. bákan náà àwọn òbí tó bí wa ìmínú gbogbo wa ọlọ́run kọ́ bísà sí fún wọn ọlọ́ agbára ńlá ògo ọlọ́run àwọn olùkọ́ wa ń sọ̀rọ̀ àfihàn wọn ní ẹ̀sìn olóore ìdírámà sí ya rahman rahim gbogbo wa náà pátátà bẹ̀rẹ̀ ti ya arhamu rahimin gbogbo àti wọn bẹ nílé ìwòsàn pátá ọlọmọtàbà fún wọn ní àlàáfíà o wà fún wọn lálàáfíà eré lọ́ba àlàáfíà ẹ̀dá rẹ̀ ti rò pé nǹkan kan ti parí kò sí túnṣe mọ́ kò sí nǹkan kan tó bàjẹ́ tí ò sí túnṣe lọ́dọ̀ ọlọ́run òun torí pé òun náà lọ́ba tó kúkú ní kápá lórí gbogbo nǹkan gbogbo ẹni tí ń bẹ nílé ìwòsàn ọlọmọtàbà fún wọn lálàáfíà àwa náà ọlọmọdà wa náà gúnlẹ̀ o bẹ̀rẹ̀ ti ya arhamu rahimin pẹ̀lú ọ̀dà ọlọ́run àdìsí eléyìí tí a ó kà fúnra wa nínú tírà tí a mọ̀ sí ní àtò àdìsí tí a mọ̀ sàlàyé fúnra wa gbogbo ọjọ́ yọmọ tòlásá àti yọmọ lọ́kànmí báyìí àdìsí tí a wà ní àdìsí ẹlẹ́ẹ̀kẹrin dín ní àádọ́rin àdìsí sixty six èyí tí àdìsí afáwà anas bin malik radiyallahu anhu عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يسروا ولا تعسروا وبشروا wala tunafiru àdìsí bó ṣe mọ́nà nìyẹn muttafaqun alayhi wọ́n wá látọ̀dọ̀ àfáwà Anas ọmọ umm Malik kọ́lọ̀ ń kọ́ bá wa yọnu sí i hali nabi sallallahu alaihi wasallam wani agbó ara sọ́dọ̀ nabi kọlọ nǹkan bá wa sàlékún kéèjì ànábì náà wọn náà nabi sọ fún wa pé yẹsìrù ọ̀rọ̀ náà wá ní amúrù ẹ̀yìn èèyàn yẹsìrù ẹ máa ẹni tí ó máa rọrùn fáwọn èèyàn ẹ máa ẹni tí ó máa jẹ́ kí ara dẹ àwọn èèyàn wàlà tó àṣírò ẹ má jẹ́ ẹni tí ó máa fìnira mú àwọn èèyàn ẹ má ẹni tí ó lè máwọn èèyàn ẹ má ẹni tí ó máa fi soro èèyàn kódà wà bá ṣírò ẹ máa àwọn èèyàn nírò dùnú ẹ ìró ìdùnnú ni wọ́n fáwọn èèyàn pé bá gbọ́ pé dáadáa kan ṣẹlẹ̀ wọ́n gbìyànjú láti jẹ́ ẹni tí ó kọ́kọ́ máa sọ fáwọn èèyàn pé dáadáa báyìí máa ṣẹlẹ̀ dáadáa báyìí máa ṣẹlẹ̀ dáadáa báyìí máa ṣẹlẹ̀ wàlá tòun àfírù ẹ mọ̀ máa lé àwọn èèyàn sá pàápàá jùlọ wàbá ṣìrù yìí àwọn afáàní ó ní òun ti papọ̀ máa ti ń jẹ máa lámàrí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa ṣe nǹkan táwọn èèyàn fi máa rí ẹwà ẹ̀sìn látara yín máa jẹ́ jẹ́ sí wípé ìwà táwọn èèyàn máa rí lára yín ìwà burúkú ni táwọn yóò fi máa wá rò kàfẹ́sìn yín lóní ẹ̀sìn bẹ́ẹ̀ táwọn yóò fi máa wá sá fún yín nínú ẹ̀sìn. nínú àdìsí tó jọ eléyìí ló yẹ pé nínú àwọn táwa bá tọ́ka sí ni pé nínú ọ̀kan nínú àwọn sọ̀hábà kọ́lọ̀ ń bá wa yọ́nú sí wọn wọ́n ní níjọ́ kan àwọn àkọ́kírun lẹ́yìn wọn sábà náà wá pẹ́ púpọ̀ wọn ka súrà tó gùn ẹni yìí wá jáde kó ń bẹ̀ ó wá lọ́lẹ̀ bá ànábì sallallahu alaihi wasallam wọn á kọ́rọ̀ lọ́wọ́ ànábì ẹni yìí tiẹ̀ jáàmù ní ẹ̀yìn ànábì àlẹ́yìn sọ̀hábà náà ó dáhùn tiẹ̀ kí mo ti wá padà lọ bá ànábì nígbà lágbájá báyìí ànábì wá sọ fún wọn yìí pé ilé lágbájá èyí tó ṣe yìí má lé àwọn èèyàn sáà bí ẹ̀sìn mọ́lẹ̀ àwọn èèyàn sáńbí ẹ̀sìn ẹ̀sìn pẹ̀lú pẹ̀lẹ́kùtù ni pẹ̀lú wọn tí wọ́n sì ni oríṣiríṣi ń gbà míì àwọn tí ó máa kírun lẹ́yìn wa á máa rá gbalagbà nu wọn á máa rá láàárẹ̀ á sì máa rí zẹ́lẹ̀ hájà torí ìdílé yìí kí nǹkan máa jẹ́ kí nǹkan máa jẹ́ wọn tí wọ́n sì bó tilẹ̀ jẹ́ sí pé ń sọ náà kì í tún ṣe ipò ètò owó ilé náà kọ́ ni islam ń sọ àìní kan ṣe nìyíhun torí di eléyìí ẹ̀sìn wa bọ́ọ̀ ìtìmá gbogbo bí ààyè náà ló wọ̀ lẹ́nu sẹ́ni wọ́n jẹni tó yẹ sí pé yóò máa fara ní àwọn ọmọọṣẹ́ àbí iléeṣẹ́ kan ni wọ́n náà dálẹ̀ ni mọ́jọ yẹ kó òfin tó gbé kalẹ̀ ń bẹ̀ òfin tí ó bẹ́ẹ̀ tí ó de gbogbo kálukú lórí lọ́rùn ni lẹ́yìn tó yẹ kó kálukú ọmọ wa jẹ́ òun pé tọ̀ ká fi títí ná ká mọ̀ ni o eléyìí èsì ń tẹ̀yàn lè jòkó tí o ní ẹ bá ṣe díẹ̀ kí n òsì rí bò míì kí n torí pé èèyàn ò lè jalè ní òun mẹ́lòmí wà ń bẹ̀ ìnira ni kò sí dùnú kankan tí wọ́n fi ṣiṣẹ́ wọn wọ́n yá gbogbo àyàn wà padà wá túká ní iṣẹ́ wọn lọ́wọ́ torí pé kíni torí pé ìnira ní fi ń kan gbogbo àwọn tí ń ṣiṣẹ́ lábẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ilé bàbá bàbá ò gbọ́dọ̀ jẹ́ni tí ó tí ó tún lé jù láfúlà gbọ́dọ̀ lé jù bó ti jẹ́ sípà gbọ́dọ̀ ba ọmọ jẹ́ bẹ́ẹ̀ náà látún gbọ́dọ̀ lé jù wọ́n jẹ́ni tí ó máa lé àwọn ọmọ sá nínú ilé kọ́ adájú pé tó wọn bá lọ sí hostel ní skul gan yóò sì fẹ́ eré sọ pé òun gbádùn jù kó wọn padà wá nílé lọ ló sẹ́ẹ̀bì kọ́dà pé kó sẹ́ẹ̀bì tá lọ́wọ́ àyè ibi tẹ́ ẹ̀fọn ti ń jẹ́ ni ẹgbẹ́ wọn wọ́n oúnjẹ sábọ́ fún ni yóò sì máa pọ̀ òun gbádùn bẹ́ẹ̀ ju kó wọn wálé lọ kí lọ́ba torí pọ̀ nǹkan tó ń bá wọlé kò sí ìjẹ kankan wàhálà ní gbogbo ògbà pẹ̀lú bàbá tó bí òun àbí ó sì lè wáyé lọ́dọ̀ ìyá náà gbàtí àbọ̀bà ti sílé báyìí fìtínà ni ìyá àwọn ọmọ fi kan àwọn ọmọ lórí ìdí eléyìí ìsìláàmù ẹ̀kọ́ ní tí ẹ pé ìsìláàmù èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí ó máa fara nìyàn àbí ni jẹ́ni tí ó máa jẹ́ kára ó dẹ àwọn èèyàn yálà olórí lọ jẹ́ni máa ronú lórí tí ó mú ìdẹ̀ra báwọn èèyàn ni ẹ wo orílẹ̀-èdè wa lẹ́ni àwọn tó jẹ́ àwọn olórí wa ó kéré wa torí pé gbogbo ẹ kàn máa rí i pé wọ́n máa gbá òfin kan jáde tí máa de gbogbo lọ́rùn lọ́rùn ni. lórí gbogbo tí mẹ̀kúnnù ń ṣe wàhálà sánná níbí lórí bí wọ́n sì gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ náà ni wọ́n tún máa ṣiṣẹ́ lé lórí. ẹ wàá ní ráǹfààní kankan sẹ́yìn mẹ̀kúnnù ọmọ rí jẹ lórí gbogbo àwọn nǹkan náà. Islam jẹ́ kó yíwa pé irú ìṣesí báyìí ìṣesí tí ọ̀dá ni. ẹ̀yin sì ń gbé gbèsè ayé rọrùn gbogbo nǹkan pátá ọ̀fẹ́ lẹ̀ ń lò ọ̀fẹ́ lẹ̀ ń lò tó sì jẹ́ gbogbo àwọn àlàjọ lẹ́tọ̀ọ́ sí nǹkan náà gbogbo àwọn àlàjọ lórílẹ̀‐èdè ọ̀hún. kódà ẹni títún ṣe wàhálà ju tiwọn lọ ń bẹ òun ò rí nǹkan lò lọ́fẹ̀ẹ́. gbogbo mọ́tò tẹ́ ń lò kò sẹ́ni kankan kan tó ẹ sanwó fún lórí ẹ̀ owó gọ́ọ̀mẹ̀ntì náà ni ẹ fi owó kódà yóò dórí epo aṣọ tẹ́ ń wọ̀ gọ́ọ̀mẹ̀ntì ní ọ̀sánwó ẹ̀ oúnjẹ tẹ́ ń jẹ gọ́ọ̀mẹ̀ntì ní kí wọn lábẹ́ sọ pẹ̀lú àgbẹ̀ tó lóko tọrọ lè ṣe wàhálà ṣe wàhálà tó kọlẹ̀ fúnra rẹ̀ nígbà tí suwọ́ba tún jáde tó bá lóun ó kó lọ́jà owó mọ́tò gọbọi wọn ti tún gbàlàjì lọ́wọ́ ẹ̀ bó tún dọ́jà wọ́n tún ní wọ́n gba owó kìnní kan owó owó sọ wọ́n tún gba kìnní kan gbogbo ẹ̀ èló ní ọ̀sẹ̀ kú lẹ́fun látọdún mélòó ti fi ń roko bọ̀ ọlọ́run ọmọ yìí wàhálà tó ti ṣe lórí ẹ̀ àgbẹ̀nu kalẹ̀ sọ pé ẹni tọ́lọ̀ gbẹ kónú kátó wá pé ẹni tí ń lọ rajà tó ní ṣọ́ọ̀bù wọ́n tún ni wọ́n gba táàsì lórí ṣọ́ọ̀bù ẹ̀ onímọ́tò ọlọ́lọ́mọ tán ìwé mọ́tò oníṣẹ́ ọlọ́lọ́mọ ayé tó jẹ́ nìsín driving license ń bẹ́ẹ̀ gbogbo gbogbo ẹ̀ ń lọ jama oríṣiríṣi ni gbogbo àwọn owó kan tá a kan ti ní Nàìjíríà tó ẹ àwọn tó jẹ́ olórí wa ká gbìyànjú ká máa ronú lórí tí ọmọ jẹ́ ìrọ̀rùn fún àwa mẹ̀kúnnù àbáwá táwa ti ń gbọ́ náà lórí tí wọ́n kálukú náà ti ń gbọ́ gbogbo àyíká ètò òkáwa náà wà ká máa ronú lórí bí ó sì máa jẹ́ ìdẹ̀kùn fáwọn tí bá ń bẹ lábẹ́ wa eléyìí ni ẹ̀kọ́ tí Islam kọ́ wa yẹ sírò ẹ máa jẹ́ ní tí ó máa ṣèrọ̀rùn fáwọn èèyàn wàlá tó àṣírò ẹ máa fara ní àwọn èèyàn wàbà ṣírò ẹ máa fáwọn èèyàn ní ròó wàlà àtùnàfírù ẹ má máa lé àwọn èèyàn sá níbi ẹ̀sìn ọlọ́run ẹ má máa jẹ́ káwọn èèyàn sá fún yín látara wa àwọn ti kẹ́ ẹlòmíì tì àwọn èèyàn ti béèrè ẹ̀ má torí pé wà burúkú ní bẹ lọ́wọ́ ẹ̀ ẹbí kan ò ní béèrè ẹ̀ kódà bí wọ́n ti pọ́ tí kó ní lọ́wọ́ pọ́pọ̀ tó ẹbí kan ò ní wá kíbà kò sáǹfààní àràǹfààní ẹ̀ nu ẹbí àràǹfààní ẹ̀ ládùúgbò olówó ẹ̀ òfin sàǹfààní fẹ́nìkan ẹlòmíì nípò wọn ò mọ̀ kó tiẹ̀ nípò ládùúgbò ẹlòmíì nímà wọn ò mọ̀ pé mọ̀ kankan bẹ̀ lára ẹ̀ torí kókó fìmọ̀ náà wúlò fún yàn eléyìí ló tiẹ̀ pọ̀jù lẹ́ni nísìn pàpà jùlọ àwọn tá a lá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹlòmíì ó kẹ́kọ̀ọ́ lórí kọ́ gbogbo ẹ̀ nígbà tó bá dé tọ́yẹ káwọn àlìwúmọ̀ Islam kan sàǹfààní látara ẹ̀ bóun ló ti tún ríbi ká tó ti máa rówó tóun náà máa kówó jẹ lòun náà máa wá fún wákàtí àti pọ́pọ́lọpọ̀ yóò dálé ìwé lẹ̀ táwọn èèyàn ní ráǹfààní tó jẹ mọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tó lọ kọ́run wọn níbi bẹ́ẹ̀ ẹ kà máa gbóòórùn kéékèèké kan nínú iléèwé tó wá dálẹ̀ náà ni ó kọ lásán ni ètò jẹ́ dìmídìmí ẹ̀kọ́ ẹ̀sìn wọn níbi bẹ́ẹ̀ gbogbo orú nǹkan báyìí Islam ọ̀fẹ́ káwọn èèyàn ká má lé àwọn èèyàn sá níbi ẹ̀sìn Ọlọ́run ká má lé àwọn èèyàn sá lára wa látara wa àwọn gbìyànjú báwọn yóò ṣe súnmọ́ wa káwọn yóò ṣe ráǹfààní látara wa ni abẹ́rẹ́ bàtà aláǹgá nù ẹ̀ wà eléyìí tá a tún ra kọ́ bó ṣe jẹ́ bí kẹ́lífà mẹ́rin àǹfààní ńlá tó wà mẹ́ta lè ṣùgbọ́n lónìí nìkan ṣùgbọ́n kó ń kálukú wa náà kásá gbọ́ yé pé yẹ̀sírù ìrọ̀rùn ni ojú ọmọ jáde látara rẹ̀ sáwọn èèyàn wàlà àtò àṣírù wọ́n sì jẹ́ ìnira ọmọ jáde látara rẹ̀ sáwọn èèyàn wàbà ṣírù irú ìdùnnú lọmọ fáwọn èèyàn dáhùn yọmọ rídùnnú látara rẹ̀ ni wàlà àtò nàfírù mọ́mọ́ lé àwọn èèyàn yálà níbi tó jẹ́ máa lámọ̀ yọ̀rọ̀ sí ni yálà níbi ìwà rẹ ni wọ́n máa lé àwọn èèyàn sáà gbogbo tó bá ní jẹ́ káwọn èèyàn sáǹfà látara ẹ̀ kò sì fáwọn èèyàn lọ́pọ̀túnítì kí wọ́n ní access sí ọ kábi lè máa rí àwọn nǹkan wọ̀nyí. abẹ́rẹ́ bàtà lánàá ní ẹ̀kọ́ lọ́n kò sí wa ní ẹrú táyọ̀ tara rẹ̀ sàǹfààní láyé ìgbà tí ìwé rẹ̀